wọ́n fẹ́ tẹ̀síwájú nípa ọ̀rọ̀ nípa wọn pẹ̀lú pínpín wọn sí méjì ọlọ́run bá fẹ́ jẹ́ oyè wa wípé àwọn àyàwó dẹ̀ wọ́n èyí sì ràn kan oríṣi méjì ni wọn oríṣi alákọ̀ọ́kọ́ olóbẹ̀rẹ̀ bíìdì náà fẹ́ kè ìṣe ẹlẹ́ẹ̀kejì òun làwọn tí ọlọ́run ọba tí ó sọ lẹ́yìn àyà yìí alákọ̀ọ́kọ́ nínú eh, ọlọ́run bá pè wọ́n ní wàmínúhùn ọlọ́run ní wàmínúhùn ó bẹ nínú àwọn Yahudi àwọn ò pè al-ummiyu nínú èdè lárúbáwá òun ni ẹni tó ṣe wípé la yuhsinu al-kitaba kò mọ nǹkan kọ ẹni tí ó bá mọ nǹkan kọ òun ni lárúbáwá wọn pè ní ummiyu àwọn ẹbí ọ sọ wípé ummiyu lẹni tí ó bá mọ tí ó mọ ká bẹ́ẹ̀ kọ́ torí wípé èèyàn lè nìkan tí ó mọ nǹkan ká àfi tó bá jó di lókù bí ẹ̀rọ ayé bẹ́ẹ̀ kọ́ yọ ọmọ nǹkan kà kódà kó sáláwì yé tẹ́kọ́ ó lè mẹ́lẹ̀ kà tó bá gbéwèé lọ́wọ́ o ṣùgbọ́n tí ń wí lẹ́nu náà sí ń kàǹkà bí ọmọ kàǹkà lọ́yẹ̀ ẹni tí kò bá mọ nǹkan kọ́ tí ò lè dá nǹkan kọ́ ó ní ń pè ní òmí kí ló dé tí wọ́n fi ń pè ní òmí yìí ìtumọ̀ kan nìyẹn o. ìtumọ̀ míì ni wípé ẹni tó ṣe wípé òmíyù ni nítorí wípé bíyà rẹ ti bí bẹ́ẹ̀ náà ló ṣe wà yàrá kí bá ṣe bíyà tó kí lè yàn mọ̀ èèyàn mọ̀ kankan téèyàn bá tó wá dàgbà tán irú ẹ̀kọ́ tó yẹ kó ní kò wá ní kò mọ nítorí ṣe pẹ̀lú ọ̀làjú tí ń lam yazal kama waladatuhu ummuhu bí ìyá rẹ̀ ti bí bẹ́ẹ̀ náà ló ṣe wà títí di sí bí ìyá rẹ̀ ti bí tí ọba kankan orí àìmọ̀ kankan náà ló tún wà mo rò pé yẹ bá wò. wa minhum ummiyyun al-imamu at-Tabari Ibn Jarir at-Tabari rahimahullahu ta'ala wọ́n ní nasabat al-arabu يعرف من لا يكتب ولا يخط من الرجال إلى أمه في جهله دون أبيه àwọn alárúbáwá ẹni tí ó mọ nǹkan kọ tí ò lè dá nǹkan kọ tẹ́ bá ní ọkọ ọkọ rẹ̀ tí ò lè kọ bá ní ọkọ ọkọ tí ò lè kọ bá ní ọkọ kọ bá ní ọkọ nǹkan kọ. àwọn alárúbáwá wá pè ní ummiyu nínú èdè lárúbáwá kí ni lárúbáwá àyà ummu mọ̀rọ̀pá láyé mi ti ummu lárúbáwá pè ní ummiyu ọmọ ìyá ẹ̀ èrògbé ẹgbọ́n kìíní yẹn yé tí ìmúrùn jàrí rẹ̀ tọ́wárí ń sọ̀rọ̀ pé lárúbáwá màmá fi tì sí ìyá ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá gọ̀ kí lẹ́ sọ ọmọ ẹ̀yẹ ẹ̀ ni tóbìnrin bá sì lè ti tọ́ ọmọ tí ọkùnrin ọba bá tọ́ ní náà ní wípé òmíyù ni ó jẹ ilá ayàṣà àgbà tọ́ba tọ́ níta yé yọ́ tọ́ lọ́nà tí ò ní mọ ọlọ́wọ́ bá ń di ẹ̀ tọ́ba fẹ́ tọ́ níta ọlọ́wọ́ ọba tó láàrẹ́ ga tí ọba sọ́ra yóò yí dàndínmọ́ lọ ilé lárúbáwá yóò sọ pé. omiyu ọmọ ìyá ẹ̀ nígbà ó ti gọ̀ nígbà tí ó ti mọ nǹkan tó yẹ kó mọ̀ mo rò ni ó wa ìyẹn ló ni kálukú wa ọ pàtàkì bó ti ṣe wípé ń bẹ lábẹ́ jíjẹ́ omiyu ni jíjẹ́ omiyu ìjọ Islam. àti jíjẹ́ ummiyu ànábì tọ́lọ̀ fi ṣẹ́ran sẹ́kọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ummiyu ni kọ́mọ nǹkan kọ́ kí ni ìdí tọ́lọ̀ wọn bá fi ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ wọn tó fi jẹ́ kí ànábì wọn mọ̀ nǹkan kọ́ hikima ní bẹ́ẹ̀ lábẹ́ wa ma kunta tatlu min qablihi min kitabin wala takhtuhu biyaminik.

min kitabin ọlọ́run ní síwájú kálukùránì ò tó dé ilẹ̀ muhammadu sallallahu alayhi wa sallam ó lè gbé tíra lọ́wọ́ báyìí kọ́ wa máa ka máa kún tàtẹ́tìlò lè biyaminik ó sì lè fọwọ́ ọ̀tún rẹ kọ́ àti ọwọ́ ọ̀tún lè yẹ mọ́ fi kọ́ mi kì wàlá àtàkókò ọ̀hún bíyà mi ó lè fọwọ́ ọ̀tún ẹ̀kọ́ nǹkan ọlọ́run wá sọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó bá ṣe pé o lè já tíraka tẹ́lẹ̀ ni ó sì lè kọ́ tẹ́lẹ̀ ni ìdánilárọ́ta báyìí àwọn tí wọ́n fẹ́ bá ṣe ọlọ́run ọba jẹ́ wọn ọba gbé iye méjì wọ̀bẹ̀ ah, ẹni tó yẹ pé ó gúdù ráìtà ni tí ó lọ da àwọn nǹkan kan fún anísìn ìyẹn pé ó mọ nǹkan kan bí ẹgbára tó wà lọ da nǹkan kan tí wọ́n ń pè lọ́rọ̀ ọlọ́run tí wọ́n bá láwọn ò lè kọrú ẹ̀ gan wọn ò ní kí ah, t'i ní ti pẹ àwọn tí wọ́n bá jẹ́ literature àbáwọn kankan tí wọ́n bá kọ̀ọ̀kan èèyàn mélòó lè níbi tí rùn ìdí nìyẹn bá fi ṣe sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ kó má nǹkan kó wọ́n bá fi ààyè lẹ̀ fáwọn tí wọ́n fẹ́ bá ti rọ̀ lọ́wọ́ bá jẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sí wọn nẹnu àtẹ́sí àbí wọn nẹnu àtẹ́sí wàlá kọ́tínà àlámù annahum yaquluna innama yu'allimuhu bashar annahum yaquluna wàlá kọ́tínà àlámù ọtí sí wọn bá gbé ولقد نعلم أن لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين ọlọ́run ní a ti mọ̀ wípé àwọn kàdànkórí ọmọ wípé iná máa yọ àlèmọ́ òun bá ṣáà bí òun ò bá tiẹ̀ máa kọ tí ò máa kà ẹbẹ́ nìkan ní ń wọ́n ń kọ́ ni ẹni tí wọ́n wá ní ń kọ́ ànábì yìí ọwọ́ ajẹ́ ní tí èdè lè dè lárúbáwá ọlọ́run ní lisanu alladhi yulhiduna àjẹmí ẹni tí wọ́n sọ yà àjẹmí yìí ni wa hadha lisanu arabiyyun mubin alukur'an yìí èdè lárúbáwá fojú hàn ni omeyo ń bẹ nínú àwọn yahudi tó ṣe pé láàyà alamu ọ̀nà lẹ́kìtà àwọn ọmọ tí à ń tìyàn tíra tó lọ́wọ́ bá ń sọ ń bí tàwọ́rọ́ ọ̀tà ni wọ́n mọ̀ tàwọ́rá ẹ wọ́n gbà wí pé àpàdà tó sọ̀rọ̀ sí níwájú tí ẹ̀kọ́rọ̀ tó ṣáájú ni pé àwọn kan yí tì lọ́lọ́ padà àwọn eléyìí ọmọ tíra débi kí wọ́n yí tíra padà láàyà alamu ọ̀nà lẹ́kìtà wọn àmọ́ gẹ́gẹ́ bó ṣe pọ̀ náà nínú mùsùlùmí àwọn tó ṣe wípé níbi ayé wọlé wọn jẹ́ omi yìí o ṣùgbọ́n níbi ẹ̀sìn ọlọ́run omi yìí ni wọn. ọlọ́ni la ya'lamuna al-kitaba illa amani wọn a mọ kankan ju àdùnnú lọ èrò èròkèrò tí àwọn tí wọ́n lè ka tírà nù wọn bá gbé fún wọn tí wọ́n bá ti sọ fún ọ pé ntọ́lọ́wọ́ bá wí ni tí èsì ṣe ntọ́lọ́wọ́ bá wí àwọn bá máa gbé káàkiri tí wọ́n bá sọ fún ọ pé inú àlùkùránì àǹkárá mẹ́mẹ́ wọ́n lọ àǹkárá mẹ́nu kùránì. inna àǹkárá àsọwáàtì àsọwọ́tò alhamir wọ́n ní ọlọ́ọ̀ni iná àǹkárá àǹkárá mi mo ti gbàgbé kẹtẹ́nìkan tó sọ̀sọ́ láìpẹ́ yà àgbọ̀yẹn rí ẹ̀hẹ́n. ó ah, ah, a à kùránì náà ní onye ó a wà yìí àgbọ̀dọ̀ jẹ́ àmàlà tọ́lọ́lọ́ nǹkan fẹ́ràn àmàlà púpọ̀ amala ó ní amala àmàlà ṣe rí àwọn a fi a fi rẹ́rìn tó fi ni torí pé kí ni àfa pé kó ó wá mú tìrọ ọlọ́run ọba ọba tó láàrin gáwọn fi ṣe ẹ̀yẹ irú táwọn èèyàn kan ṣe láyà níbà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́ni wà láyé sàálítà hún láyà kúlúùnà ìnàmà kúlúùnà ìnàmà kúlúùnà nà lóòdù wà nà láàbù Wọ́n lè àbí láàáhì

ìránṣẹ́ ọlọ́run ọba lẹ́bí ń ṣàwàdà látà àtàzèrè ẹ mọ́wọ́ àwàwí kọ́jì kẹfàrú tó ń bá dà ìmọ̀ ti di tẹ́yẹ̀ bá wá sí yẹ̀yẹ́ ohun tí ọlọ́run ọba ti ń sọ níbi tó ti sọ pé léyẹ̀bẹ̀ ló wà kùmù ayyukum ahsanu amala tí mùsùlùmí bá gbọ́ yé tó sì mú lò ó tó láti láti ọlọ́run ọba òun wá sọ báyìí báyìí náà ni àwọn kan ó sì wá máa gbé káàkiri tí wọ́n bá sọ mẹ́ta èdè wo lọ́wọ́ bọ̀ ọ̀dọ́ ó tún sọ Yorùbá nù ìsọjì tí ọ̀dọ́ ọlọ́ni àwọn kan bẹ́ẹ̀ nu wọn láàyà alamuna alkitab wọn ò mọ tíra ìlà àmàlẹ́ àfi ìròkérò àwọn ìròkérò ẹ̀yìn kan máa gbọ́ ọlọ́wọ́n bá wí kò sí sínú Qur'an ọlọ́wọ́n bá wí alukuraani ò sì sọ bẹ́ẹ̀ anábì wí kò sínú àdìsí kankan ojú òsì ní ti àwọn ènìyàn ẹ̀rù sì ní bà wọn àwọn eléyìí ọmọ nkankan ẹni tí ọba mọ nkankan wàyí tó tẹ àkìsàrọ máa ń fi arọ dè yóò dé lọ kà á sabilillah. wàyí tó tẹ àkìsàrọ máa ń fi arọ dè yóò dé lọ kà á sabilillah. يتبعون إلا الظن ọ̀rọ̀ ní tó bá tẹ̀ láwọn tó pọ̀ jù lórí ilẹ̀ tó lọ́pọ̀ èèyàn lọ fẹ́ tẹ̀lé wọ́n sọnù kí lọ ọ̀pọ̀ èèyàn ṣẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀ èèyàn ṣẹ̀sìn ọlọ́run tó bá ní ọ̀pọ̀ àwọn èèyàn lọ fẹ́ tẹ̀lé tó yóò àfi ojú èèyàn àwùjọ lẹ̀ ó sọnù torí pé yíya tábì ẹ̀wọ̀nà ìlà wọn àwọn tó fẹ́ tẹ̀lé yẹn èròkèrò àbá ni wọ́n ń tẹ̀lé tí nǹkan tó bá ṣe ọ́ nìsín wọn onífọ̀ onímọ̀ràn mi ìdúkẹ́ ẹja lọ bá wọn lálàáfà lọ èròkèrò yálòbí wọn máa lọ yóò ní adáǹtakùn ojú owó rẹ̀ tasùn lójú ẹlòmíín lálàá alátọ́dá tó bá ikọ́ mọ̀túnmọ̀ rẹ̀ ní aláàrí ló lá yóò sì tún lọ bá wọn wọ́n lọ lálàbọ̀ abákàbá tó bá ti lè gbọ́rọ̀ sí wọn wájú wọn ò ní tó ah àfáà mi kan bẹ̀ wọn lálọ́ba bẹ́ẹ̀ bá ń wọ́ ọmọ tẹ́ẹ̀tì ìrọmọ tẹ́ẹ̀rọyún ní ogun ilé ológun ọmọ wọ̀ káàkiri tẹ́ẹ̀ bá tún wá lóyún wàhálà mi tún dé àbíkẹ́ pa àgùntàn tó lóyún nù tẹ ẹ bá tó bímọ tán àbí kẹ ẹja ṣe jẹ kẹ ẹjẹ ojú ẹ bẹ ẹ bá tó bímọ tán wàhálà mi tó dé àbí kẹ ẹja ń bẹ̀rẹ̀ báwùjọ Yorùbá ṣe rí nìyẹn. la ya'lamuna al àìmọye nínú àwọn Yahudi náà ní ọmọ tírà Ọlọ́run ọba tó láàrẹ ga ìlà àmánì àfẹrùkìrù àfẹdùnú wa inhum. ìlà àwọn aláàláwọ̀ ń ti wọn wọn ò ṣe kẹ́kẹ́ ju kí wọ́n kàn èrò ní bẹ́mi ṣe èrò sí nìyẹn ṣùgbọ́n nínú àwọn wọ̀nyí náà àwọn èèyàn kan lọ máa ṣẹ́rí bá wọn wọ́n máa gbọ́rọ̀ lẹ́nu wọn ó sì mọ̀ rọ̀pọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ni wọ́n sọ wọ́n dẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba rú máwọn èèyàn lójú wọ́n ti dẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba rú mọ́ wọn lójú nítorí ọlọ́run ọba pẹ̀lẹ́sì àwọn ò tàwọn ọ̀rọ̀ tàǹtì hàn débi gẹ́gẹ́ wọ́n mọ̀ pé ntọ́lọ̀nsọ ntọ́lọ̀nsọ pàdé bá Muhammad sallallahu alaihi wasallam náà lọ́pọ̀ láwọn àwùjọ a wà yìí tá àjọjọ́ ń gbé kí lọ lọ́run wí kí lànà bí wí àwọn ọmọ bẹ́ẹ̀ ni àìmọ̀ ẹ̀kọ́ wọn àti wá wábi tó fi wo ti ni lẹ́yìn ọ̀sẹ̀ wọ́n yí pé inú tífì lẹ́yìn ó ti kọ́ ẹ̀sìn èyàn lè kọ́ ẹ̀sìn ọmọ ẹ̀ka rẹ̀ ọ̀yà ọ̀yà lẹ́yìn ọ̀sẹ̀ wọ́n yí pé inú tífì lẹ́yìn ó ti kọ́ ẹ̀sìn èyàn lè kọ́ ni ó jẹ́ wípé wa mélòó mélòó nínú àwọn sídìí tá a nílé mélòó ní kọ́ wa lẹ́sìn tí èsì pé àwọn ẹ̀ńtátẹ́mẹ́ǹtì fíìmù nǹkan kan síbẹ̀ àtìlá fẹ́ kó ẹ̀sìn gbogbo àwọn aburú àwùjọ tá a kọ́ owó ara wa gan la tó fi owó tó lọ́wọ́ bá fún atọ́yẹ a tún lọ fi àwọn òfin ẹlòmíì àwẹ̀ ní gbà ṣùgbọ́n kò fẹ́ já òyìn gbòun yóò lọ wọn òfin ẹlòmíì ọlọ́run bá kẹtàn kò ní fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó sì gbàdúrà rẹ̀ tv yóò tún ra dstv sí tí ọmọ fi wo bọ́ọ̀lù gbogbo bọ́ọ̀lù ń lọ ní yúróòpù lọ́fẹ́ ẹni tí ò bá gbìyànjú kóun náà wá mọ̀ mọ nípa ìsìn ọlọ́run ọba tọ́lá wọ́n ọlọ́run ní jẹ́mi àti yẹn sọnù àwọn fi ìfẹ́ ẹnu ti wọ́n wọ́n sì fi sọnù tí wọ́n bá wá sọnù tán yọ́ mọ̀ rọ̀ wípé orí ìmọ̀nà ló ń wà ó wá di ọlọ́run tó di kórí àná ló ń wà ọlọ́run tó bá di ọjọ́ àwọn èèyàn kan pariwo wípé rọ́bà náà ilé ọlọ́run àwọn wọ̀nyí ni ó sọ àánú tí ẹ la fẹ́ ṣe fàáàtì hí máa dá bá ń ilé ọlọ́run ṣe bí ti ẹ la fẹ́ ṣe lábí tẹ̀lé wọn ààbọ̀ pé wọ́n sọ àánú ni ilé ọlọ́run ìyá àti ìlọ́po méjì ti àyàn ọjọ́ jẹ kọ́ọ̀lá ní kò lè ń àtàlámù látàlámù ọlọ́run bá nílè kó lé dé ẹ̀fọ́n gbogbo kálukú yín ní ọgbà lọ́pọ̀ méjì kí lọ́mọ yìí tẹ̀lé wọn tẹ́yìn náà wà mọ́ ọlọ́run ní ah, iná lẹ́dí kàkà mọ́ tí wọ́n pa wọ́n ní tí wọ́n sì wà lórí pé wọ́n ń ṣàbòsí fúnra wọn lọ́wọ́ tọ́wọ́ àdó ọ̀rọ̀ tí wọ́n sọ fún wọn wípé fi ìmọ̀ kún tó ń kílẹ̀ yìí ń ṣe láyé tẹ́ẹ̀ fi mọ̀nà wọ́n ní kó ná mùsàlùmí àfihàn fìlà àrùn gbàtà ń bẹ láyé àlágbára àwọn èèyàn kan ní kó alọ́lẹ̀ à ọ̀rọ̀ ni wọ́n sọ fún wọn wípé alámùtakùn ní àrùndùn lọ́ọ̀yì wá sí àtàn fàtò àjèrú fi ha ṣe ilé ọlọ́run ọba ọ̀fẹ́ ní tẹ́ẹ̀fì lè travel ibi ẹ bá wà táwọn èèyàn ti fẹ́ sọ yín nù tí wọ́n jẹ́ rẹ́sìn ọlọ́run ọba ṣùkọ́ wá síbò mímọ́ tẹ́lẹ̀ lọ tẹ́tì rẹ́sìn ọlọ́run sí ọlọ́run ọba ò ní gba yọ́bọ̀yọ́bọ̀ lọ́wọ́ wa lọ́jọ́ àlùkìyàmà kò ní gba kí ni kò ní gba yọ́bọ̀yọ́bọ̀ ìgbà táwọn èèyàn bá ń sọ wípé ìrẹ́ ọlọ́run tiẹ̀ la fẹ́ ṣe àwọn wọ̀nyí ni wọ́n sọ wá nù ọlọ́run wà ní yóò lóun bá aṣàdìpélé ìyá wọn ọlọ́run ilé kó lè ń dé lọ́pọ̀ àwọn tí wọ́n wá ń tọrọ lọ́pọ̀ ó fún lọ́dọ̀ ọlọ́run kí làwọn gan sọ. fàdókòlì fàdókòlì ọlọ́run ní àwọn tí wọ́n wọ̀n lépè pé kọ́lọ́run ṣàdìpé lè yà fún àwọn náà máa sọ yí kéèrè ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ẹ̀yìn kíni kí lọ́kà pẹ̀lú yìí fàmẹ́kẹ́ alẹ́lẹ́kùn alẹ́ náà mi fàdùlẹ̀ lónìí ẹ̀ ní ọlá kankan lórí wa ibẹ̀ yìí lẹ tẹ̀lé afọ́sí yìí fàdókò lè àdá bábì máa fúra yìí ṣiṣẹ́ àwọn akọ́lá bá ṣe iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ náà jẹ̀yà ẹ̀ wà minhum ome torí pé wọ́n jẹ́ ummiyuna ọlọ́run bò yí wọ́n bú wọn yìí èèyàn gbọ́dọ̀ wálé ayé yìí kọ wálé ayé kọ́ lọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún keje ẹwù gbàtọ́lọ́run fún yẹn lẹ́sìn dà tí ò ní jẹ yàn yà títí títí fá tó bá pọ́dún mẹ́wàá tí ọba mẹ́kí lókun ní káṣì kájà lẹ́gbàá èèyàn wá kú lọ́mọ ọdún mẹ́wàá ọwọ́ àdọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó bàlágà kọ̀ wá láṣẹ àrùn kí gbogbo ohun tó jójú ṣe ẹ̀sìn ọmọ ẹ̀ léèyàn pé ọmọ yìí ọ kò síyà ń tọ́wọ́ wọ̀ ọdún kejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje tó bá di keje ó ní tamiz káyì tẹ̀ máa kọ láwọn tó yà wọ́n wá kọ́ ọ̀yà ọgbà ọdọọdún mẹ́wàá nítorí jọjọ pé ọmọ tí ò bá ti lóbi ire ó ti mófò láti kékeré tí ò lóbi tí ó fi ọba láti àánú ọba ló tún kù lórí ilé gbogbo àwọn tá à ń bẹ bí láàfin gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ tiwa kí wọ́n lo ìgbà èwe wọn bọ́pọ̀lọpọ̀ ní wáyé ti lò báwa ṣe lo ọdún méje mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún tiwa àwọn ọmọ wọn gbọ́dọ̀ ló bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà orí bẹ́ẹ̀ náà ló tún rẹsẹ̀ lé o àwọn ọmọ ọgbọ́n ọdún méjì wọ́n ti ń lọ sí ifọ̀ kápítà yẹ̀ta yé súnmọ́ yẹ̀ta bí kápítà yẹ̀ta bí. nígbà tó bá wá ṣe yẹn fún bí ọdún méjì náà àbí ya yóò tó bọ́ síbi state and capital àbí Enugu àyíwò lè ṣe fún àbí àwọn ya àwọn ọ̀kọ́ yẹn nígbà tó wà lọ sùkúl tiwa nígbà tó bá wá ṣe yẹn náà fáá ọmọ ya tọ́mọ bá délé tí banka state and capital báyìí tí ò máa lífù nínú rí ọmọ gúdù wọn yẹn bàjẹ́ gúdù bàjẹ́ ń gan ọmọ yìí mọ̀ tí wọ́n àti jẹ́ ǹtra ìgbà kò sì má alifu ìwọ náà sì mọ̀ pé alifu tọ́ ọ̀kan kéke kò dúró lẹ́nu rẹ títí dìsí ó tún wá fẹ́ fi bẹ́ẹ̀ náà lọ́mọ lọ́wọ́ àbí ká sọ̀rọ̀ dáadáa torí kí táwa ni àjọ yín ládàá jẹ ìbò yín lọ́wọ́ bó bilé ara ń tá ń dá jẹ tí ó bi wá léèrè pẹ̀ làwọn ọmọ wa o àwọn làwọn ìyàwó tá a gbé lé wọn làwọn ọmọ tọ́lọ̀ wọn bá fún wa ọlọ́run bó bi alẹ́ nípa wọn kí là ń ṣe kí lójúṣe wa ohun tí wọ́n darí wa sí táàfi láàyè tọ́lọ́run ọba táàfi mọ tọ́lọ́run ibẹ̀ náà làwọn náà tó ń darí ọmọ sí kí ló mú wa darí ọmọ síbẹ̀ táà darí ọmọ sí tọ́lọ́run ọmọ yìí kiri gbogbo ntẹ bá fún làákà yẹ lórí ìgbà gbogbo ntẹ bá fún un àwọn ọmọ ń bẹ tó ṣe wípé láti kékeré wọ́n lanú sọ ni wọ́n sì tún sọ ìbò papọ̀ wọ́n ń sọ lárúbáwá wọ́n sì ń sọ ìbò tí ẹ̀ bá fẹ́ rí ọmọ bẹ́ẹ̀ yẹn lè rí bẹ́ẹ̀ yọ́ máa sọ lárúbáwá yọ́ máa sọ ìbò yín tẹ́ máa sọ ọ́nù lẹ́yìn nù tó bá dé tayọ̀ lọ́kọ̀ Yorùbá mẹ́ yóò sì tún bọ̀ ṣùgbọ́n ta ni ó sọ lárúbáwá sọ mọ́ mo fẹ́ lè kó lánàá ibi tí mo wá ní ó sí tí mo ti mẹ́wọ̀ sọ́lẹ̀ ní ìgbìmọ̀ tó mo wá rí àwọn kan tí ìjọba àkẹ́jọ àṣìṣe obìnrin abilékọ ni ló wá ju oko ní títì láìsùn sẹ́wẹ̀ tá múra kankan sí náà nù àní ká mọ́ pé ìwọ ni o ṣùgbọ́n ọlọ́run ọba wọn ní bèèrè kí biology nù sáré kí ni nù sáré ma ìbéèrè nù sáré nù sí bẹ́ẹ̀ bá kàwé tọ́lọ́n ní ó wúlò fún ni wàláyé ó lè mọ́ wúlò fún tọ́lọ́n ní yóò wúlò fún yóò fi ríṣẹ́ ise. òfin ríṣẹ́ tàbí kó tó ríṣẹ́ kọ́ mọ̀rún wò ṣùgbọ́n yìí ṣe ẹ̀sìn ọlọ́wọ́n kò ṣeé ṣe èèyàn lè ṣe ẹ̀sìn ọlọ́wọ́n kó mọ́ jèrè ẹ̀ yóò jèrè ọmọ ẹ̀ ó jèrè ẹ̀ lẹ́yìn dandan ni àbí ká sọ̀rọ̀ àwọn àmì nínú omi yóò nà. ọlọ́ọ̀ni ń bẹ nínú wa omi yóò àwọn òpè àwọn òpè láyà aláwọn alìkìtà àwọn àmọ́ tí rọ̀ lọ ilà àmàlì àfihàn kírò tí wọ́n bá ti ní àmọ́ ní ní dàn án láàmú nítumọ̀ rẹ̀ ni pé èèyàn ń ran kan tí ò ní ṣe ṣe láéláé èèyàn ń ran kan kẹ́ni tí ò ní ṣe ṣe láéláé àlá láyé tó ṣàbà báyà àwọn odò yàwó máa ń fa ọkùnrin ọ̀hún bí máa fẹ́ àlàyé má ṣe mú. kí ni ṣe kúrò ألا ليت الشباب يعود يوما اليوم قرآن فأخبره بما فعل المشير àfáàkẹ́ ọkùnrin kan ní aláàláìta ṣàbáàmà ní àgbádé ah! kígbèwé èmi kú ti ẹ̀ṣẹ́ yí padà dé kí n dọ́mọ ọdún márùn-ún padà àbí kí n dọmọ ọdún méje àbí kí n dọmọ ọdún mẹ́jọ àbí kí n dọmọ ọdún mẹ́wàá fàwọn mìíràn ọhún bí máa fàyàlẹ àlẹ kí n wá sọ tó dùn mí rí gbà mọ irú fún ṣùgbọ́n sí ìgbèwé yẹn lè padà só lè padà lárúbọ̀ ní kí fáátà kọ́ ó lò láyé kọ́ ó lò láyé ta ti ní láyé nǹkan ti bọ́ ìgbà tó ní ó sì bẹ̀rẹ̀ rẹ̀ kí ló sọ aláàláyé tàṣàbá báyà ẹ̀wọ̀n odò ìyàwó àfi ètè múra ká wà nínú omi yóò náà kí ló dé. ọlọ́run ní wípé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn àmọ́ tí lọ ọlọ́run wọn bá àfèròkèrò èrò gẹ́gẹ́ bó ti túmọ̀ rẹ̀ ní wípé èròkèrò ni wọ́n fi ń sin ọlọ́run ọlọ́run bó sì ní gba ìjọsìn eléròkèrò ìjọsìn kíni eléròkèrò tẹ́ pé àìrò ẹ̀yìn àrò báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí tí ì ṣe pé kí lọ́lọ́run ọba wí tẹ́gbẹ̀ẹ́ táwọn òfò àwọn ẹbí ṣẹ̀ṣin ni pé kí ló bá yé mu láyé òde òní kí ló wà tẹ́lẹ̀ mu kí làwọn èèyàn gbà lọ́wọ́ wa Islam made easy nínú oníṣúná lónìí àwọn ajé ń pariwo Islam Medis easy náà ń bẹ nǹkan ẹja ẹja present Islam in a way tó máa acceptable to the people eléyìí tí wọ́n máa túmọ̀ sí wípé eléyìí tó lọ́n sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam kò wà presentable so àwa ní láti make it fashionable tí ó acceptable to people àwọn èèyàn gbàgbé wípé káwọn èèyàn accept nǹkan kò sí lọ́wọ́ ẹ̀dá gbígbà ò sí lọ́wọ́ ẹ̀dá tọ́lọ́n báyìí lè sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam pé innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha la tahdi. ọlọ́run ní rẹ̀ anábì sallallahu alaihi wasallam ó lè fẹ́ ní ọba wù ọ́ mọ̀nà tó bá yẹ pé anábì bá fẹ́ràn èèyàn kò sí ilé ìfi mọ̀nà ẹ dákun ta lẹ́nu tó tún lè fi yàn mọ̀nà mọ́ ọlọ́run ní walakinna Allaha yahdi man yasha ọlọ́run ní máa ń fẹ́ ní tí ó bá wù ú mọ̀nà èèyàn ọgbọ́dọ̀ torí wípé torí kẹ́ni kó lè mọ̀nà kó ń wá kọ́mọ tẹ́lẹ̀ ẹ̀sìn tiẹ̀ bá kọ́mọ àjọṣe ìrà kan nìyẹn nínú àwọn àrà àwọn Yahudi tí irun wọn náà bẹnu mùsùlùmí tí wọn àfi kí lọ́lọ́run ọba wí kí lànàbí wí sí lọ́hùn tó ẹ pé táwọn fi ń ṣe lọ́hùn ọba ní kíni àmáni wàdúrò èròkèrò àwọn tí ò ní ṣe é ṣe láíláí kí ni ọlọ́run ọba kó agbára ayé sọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n ń darí ẹ̀ kò ní ṣe é ṣe ọlọ́run fi ṣe agbára rẹ̀ pẹ̀lẹ́ lómi ẹni tó bá lóun fẹ́ takẹ̀ gba agbára pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba ọ̀yẹ̀pẹ̀rẹ̀ ni.

مما كتبت أيديهم وويل لهم مما يكسبون ọlọ́run bọba tó láàrẹ́ gan ó ní fàwáyílòn ègbé àti parun àmì inú àwọn onítafsírù wọ́n ní ọgbọ̀n kan nínú náà jahannama ṣùgbọ́n hadith tó wá lórí ọ̀la làáfíà ẹ̀tọ́ náà ti gba àti sọ́ńtafsírù ṣùgbọ́n ètò ọ̀la làáfíà ni wípé ègbé àti parun ṣùgbọ́n gbólóhùn yẹn náà wàá máa ló fábàámọ̀ àtàbámọ̀ àti gbé àti parun ìwó ló dábẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ kankan ṣẹlẹ̀ sí ọlọ́run kọ́ sàánú wa àwọn òun lọ́lọ́run bá wá ní ké gbé ké parun kọ́ máa jẹ́ tiwọn ọlọ́njẹ́ àládé iná yakitobo nálìkìtà bábí ayé àwọn tí ń fi ọwọ́ ara wọn kọtíra àwọn àfọwọ́nítọ̀sí wọ́n ní tọ́lọ̀ bá sọ pé fàwáyé ló ní ladina yakitubu nàlìkìtàbà tó bá dákẹ́ ó ti tó tọ́lọ̀ bá ní pé gbé kọ́ máa bá wọn tí ń fọwọ́ ara wọn àwọn tí wọ́n ń kọ tíra tí ọba fi bi aidihim ó tó ọlọ́run tó wá fi bi aidihim nítorí kó lè bá a jẹ́ wípé ń tọ́lọ́wọ́n bá gbà lérò gangan láàgbọ̀ sàn án lápèjúwe àwọn òbí kan ń bẹ wọ́n lọ ọmọ lẹ́kọ̀ọ́ wọ́n máa ń kọ lẹ́tà sí ṣùgbọ́n wọn lọ sùkú ṣùgbọ́n wọ́n máa ń fi lẹ́tà ránṣẹ́ sáwọn ọmọ bẹ́ẹ̀ ni àbẹ̀kọ̀ bóyá náà sí wọ́n fi lẹ́tà ránṣẹ́ wọ́n ní kéèyàn bá wọn kọ ṣùgbọ́n ta ló kọ lẹ́tà òbí lọ́kọ̀ ṣùgbọ́n sọ wà rẹ̀ ló fi kọ́ kì í sọ wẹ́ tí àwọn olórí ìlú gómìnà pírẹsidẹ́ǹtì nkankan tí wọ́n bá kọ sákúlà àbíkọ̀ nkankan pé sákúlà ti dé o látọ̀dọ̀ gómìnà o ta ni ọkọ̀ àwọn sẹ́kítì ni ọkọ̀ o kìí sọwọ́ ara wọn ni wọ́n fi kọ́ ọlọ́wọ́ bọ̀ ọ̀dá wọn lérò àwọn tó gbà lérò ni àwọn tí wọ́n gbé kálàmù tí wọ́n wá fún ara wọn kọ̀ọ̀kan ká lè bá a mọ̀ ọlọ́run fẹ́ já kí wọ́n mọ̀ mọ̀ ṣe ni kò ṣe sí ṣe wípé wọ́n sọ fún tí mò ń kọ ọ̀rọ̀ máa kọ́ ẹ̀kọ́ ti kọ̀ ọ gbá gègé mú báyìí ó ti bọ tàdáwà ń ṣe nǹkan ee àbí ọlọ́wọ́n ọba tó ganu àánú ọmọ Yorùbá kan ṣe ọmọ Yorùbá kan ọmọ Ọ̀ṣun kan ṣe irú ẹ̀ ọlọ́wọ́n kọ́ mọ́jọ wà nù gbogbo wa ìgbà tá a fi lọ lé kí ń gbà tá tíra kan bẹ ẹ lè mọ́kàn lè kéwú níbi twenty twenty five years back zabura ajibutu liman ayikọna bilimawoti kẹfà yadhak ajibutu mùsùlùmá pẹ́ẹ́n tó bá mọ̀ kékú ń bẹ kí ló yẹ ti ń rẹ́rìn ajibutu ajibutu sura kan sura tó lewula sura tó fani sura sura náà ló sì sọ ọmọ kí ló sì kọ odidi tíya ó sì ní zàbúrà tó lọ́n sọ kalẹ̀ fún anabi dàwúdà kò wá sẹ́ẹ̀dì kan tá lè tọ́ka sí wípé wọ́n dà nígbà oní zàbúrà ni ok ẹni tó gbọ́ lẹ́nu Sulaiman ló gbọ́ lẹ́nu dàwúdà ẹni tí Sulaiman wá kọ́ ni ẹni tí ìyẹn náà tó kọ́ ni ìkírun náà ní sáré dùrẹ́ wa ìkírun náà lọ parí gbogbo lẹ́kẹ́wulẹ̀ Yorùbá sì ń kọ́ mo sì ní lé títí dìsìn bí wọ́n ṣe kọ́ inú wọ́n wà ní sàbúrà ànábì dáadáa gbogbo àwọn àfáà gbòòrò bí wọ́n bá ṣe wáàsí dò ní wọ́n sì fi sàbúrà ṣe wáàsí wọ́n ó sì máa pè lọ́rọ̀ ọlọ́run ló lọ́lọ́ wí tàbí ní wọ́n mọ́ méjì ó nà àwọn òpè wọ́n ò mọ́ tí rọ̀ ọlọ́run ní tí èsì tọ́lọ́ ẹlòmí ọmọ akọrin yóò sọ pé alùpùránì ìtumọ̀ orin ni ọmọ tún fáwọn èèyàn yóò alùpùránì ọlọ́kọ̀ wọlá tó bẹ̀rẹ̀ kọ́ sàánú wa irú bàbá yìí àìmọ̀ ló súnmọ́ kó bí wọn ṣe bẹ́ẹ̀ ọlọ́ba àtàforíjì fún ọ torí lágbà o ó lágbà o àìwá ọmọ yìí odidi tíra bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi tíra oríṣiríṣi tíra oríṣiríṣi irọ́ mọ́lọ́ máa nẹ́bi sallallahu alaihi wasallam ẹlòmíràn ni wọn lára ara rẹ bí o anábì wa bò ń sọ̀rọ̀ báyìí Tìjàní wí bẹ́ẹ̀ àbí ọ̀sọ̀ bẹ́ẹ̀ ni. Tìjání amẹ́rà Tìjání ọsọ bẹ́ẹ̀ méjì ẹsẹ̀ pọ̀ ńlá lára ànábì ànábì wa bọ̀ ń báyìí. lójú fètètè báyìí ló ti fò ní sàlátù lìfàátì lìfàátì báwọn afọ́bà wa ṣàdúrà ẹ lọ gbóró ibi wọn bá ti ń ṣàdúrà ẹ ẹ lè gbọ́ kí wọ́n ní ọlá sàlátù Ibrahim ọlá sàlátù lìfàátì bẹ́ẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ fàátì sàlátù lìfàátì. Eh, <laughs> bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ fàájì àṣàlájì fàájì nígbà wọ́n ní ṣàlájì fàájì ti jàǹkúrá nìlọ fàwáyé lọ́nù nígbà tó kọ ṣàlájì lílí tán tí wọ́n fẹ́ fún lágbára torí káwọn èèyàn lè bá a ó lànàbì lọ́wọ́ fún pé sì sojú oorun ó fóun lójú ayé yìí ó sì rọ àwọn àdísì ó sì rọ àwọn àdísì ó sì rọ àwọn àdísì ó sì fásá náà lọ́rùn ibùn àárọ̀ bí ọmọ géwù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló sọ ọkọ̀ tíra ò ṣùgbọ́n àfáà ní kẹfẹ́ rí ẹ̀gbọ́n kaba ẹni ọkọ̀ tíra ọkọ̀ tíra ọkọ̀ tíra òun lọ́kọ̀ jàwáyìlì máa ní táwọn ní sófin wọn lọ́kọ̀ mùjáládùn méjì báyìí ọkọ̀ tíra tó pọ̀ ṣùgbọ́n àwọn àfẹ́ ẹ̀ ṣe sọ pé kìfèrí ni òun lọ sọ wípé ẹlẹ́dẹ̀ ọlọ́lọ́nu ajá ọlọ́nu torí kò gbọ́n wọn ti dọ́lọ́n ó ní pásítọ̀ kan ọlọ́ni téèyàn bá gbọ́ lọ kọ́ sí ọwọ́ àwọn èèyàn kan téèyàn bá kó ìgbàgbọ́ lókè gbàgbọ́ sí lórí inú rẹ̀ ni ó ti máa ràn mọ̀ kò ní ní tèsítì Islam dípò dípò èpè yóò ṣe nǹkan kan mẹ́ tọ́wọ́ adéwájú ọlọ́run ibi táwọn tó nírú orí bẹ́ẹ̀ bá lọ ní ọlọ́run فويل كسر على الذين يكتبون الكتاب بأيديهم alọ́dì káàkiri Ìbàdàn ìyára Ìbàdàn àṣìṣẹ́bí nìká sísùpá òkè àjọ nìká ẹ bá ní ẹnìkan ní ara mọ́jẹ̀mú nìká ó ní alimahali àmọ́ kótóbà tó wọn fẹ́ kà fún ọ lónìí kótóbà tá nẹ́bi kànjọ́ tó sọ alẹ́ àti fatima pọ̀ yìí wàláyé wòlé sọ̀rọ̀ àgbàlagbà ẹni yóò ti lé seventy years orí yìí tó sì wà nìyẹn ìmáàmù ni ó ní ilé kí ó ní mọ́ṣáláṣí kí ni ó wàá sọ fún ọ ó ní kótóbà tá nẹ́bi kà gẹ́gẹ́ níjọ́ tó sọ alẹ́ àti fatima pọ̀ kótóbà ń lọ mẹ́ka níbo ló ti rí i Eh, yigi òní kútúbà kò ní kútúbà báwọn kútúbà tó hájà ní kútúbà nìka ṣùgbọ́n kútúbà kan jẹ́ kọ kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ àfi ká sọ́ra fawailun lilladhina yaktubuna alkitaba bi aydihim wọ́n pọ̀ láwùjọ wa yóò thumma yaquluna hadha min indillahi liyashtaru bihi thamanan qalila ọlọ́run bá mímọ̀ ọ̀rọ̀ sọ ní tí wọ́n ń torí ẹ̀ ṣe ọsọ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ ní tí wọ́n ń fẹ́ lẹ́yìn ẹ̀ ọlọ́run bá sọ ọlọ́run sọ àjọ lọ́la torí pé aago mẹ́fà ti pẹ̀lú ògùn ọlọ́run á tún àyà yẹn lọ́la ọlọ́run dà á sí lórí dáadáa iná wà á kúnlẹ̀ ṣe ń kọ́dé subhanakallah tí a bá ní ẹjọ́ níbi ẹyọ kan ọ̀yà wàhálẹ́kùn sọ̀rọ̀ sọ́lá àlẹ́ ọ̀sán Naam. ẹni tí ó wá yọ àwọn ọmọ ọdún ọdún sì ṣe eh, lórí mọ́ wọn náà. ẹ àrùn bí ò dákọ̀ yẹn sálàyé mi tẹ kò túmọ̀ sí pé àwọn ọkọ̀ míì tó yàtọ̀ sí náà dá so tiẹ̀ ń bọ̀ mi ó ní wà á sùdákù ha hari fún wàhámàm ó kọ́ tójú ò tọ́jú hari fàtí hàmàm so tiẹ̀ nìsín so ó ní bá anábì sọlá ó sì àwọn èèyàn kan sì mẹ́ta anábì change ọkọ̀ wọn tí ó sì sọ wọn ní Abdullahi Abdulrahman sára yìí mìtì ẹnìkan ń jẹ́ haznu láyé anáyí sọ̀rọ̀ haznu òun ni bàbá bàbá sa'id eh, ibn al-musayyib sa'id ibn al-musayyib sa'id yẹn musayyib ni bàbá yìí bàbá àti haznu ni jẹ́ haznu yẹn ń jẹ́ tó dáná láàrin ibi ní kíló kọrẹ̀ òun haznu anábì ní ààyè sí haznu ọ̀n ta sáà haznu ni yẹn tó le kókókó tó burú tó le anábì sọ̀rọ̀ alẹ́ ọ̀sán kí ọ̀n ta sáà ẹni ọ̀rọ̀ ló kọrẹ̀ ah oní sáàlù oní tó bá rọ àwọn èèyàn máa tẹ̀ mọ́lẹ̀ wá sí wọn èmi ò lè jẹ́ sáàlù sáàlù o ẹn tọrọ tí ojú yìí ó máa gùn mọ́lẹ̀ tẹ́ mọ́ fọwọ́ gún mú tẹ́ mọ́ sí wá sí wọn oní rárá oní láwọn ọkọ yìí isma sàmà ní hiabi ọkọ tí bàbá mi sọ mí o ti dáa fún ilé yìí para ibùdó ni mo sáyé ibùdó jẹ́ sáyé oní famazala tilka alhuzuna tó fi yìí wọ́n kó fẹ́ yókò rẹ̀ padà olóhùn ọ̀gbà pé gbogbo àwọn làwọn le pé líle o àwọn gbé ni oníkòkó ònú ra àwọn dìsìn tábì yìí sì tún lò kìí ṣe sábẹ ṣùgbọ́n òun sábẹ ni musajibu tó jẹ́ ọmọ rẹ̀ yẹn náà sábẹ ni sàáyìdì yẹn inú àwọn ọ̀làmọ́ tàbí tábì yìí lò ó ní wá ń sọ̀rọ̀ yẹn kí famaza láti tílíkì alhàwùzọ́nà tó fi yìí anábì sọ́lá alẹ́ wa lè sọ́kọ́